Owutu FM Owutu Owutu FM ó bẹ ní Kòròdú lágíríkì Owutu Owutu FM Baba mama ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò Owutu FM ní kẹ́ máa gbọ́ Owutu TV ní kẹ́ máa wò Owutu. ó ti sọ̀rọ̀ o ta ló sọ̀rọ̀ kí n lọ sọ gbajúgbajà òṣèré onítíátà Ẹ̀bùn Olóyèdé tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí. Si ọláìyá igwema ló ti sọ̀rọ̀ sókè kí ló ló ṣẹlẹ̀ ẹ nípa gbogbo ìnira tó dé bá orílẹ̀-èdè nàìjíríà nípa ìmílọ́kàn ti bàbá wa bọ́lá ahmed tinubu tí àwọn ará ìlú tọ́nà ka àbùkù sí gbajúgbajà náà wípé òun ló lọ sétí omi tó lọ bá yẹmi ẹja wípé kán dìde ìrànlọ́wọ́ kí wọ́n dìbò fún bàbá wa bọ́lá ahmed tinubu nípa èmílọ́kàn ṣùgbọ́n tí wàá kàn wá báyìí ó kan gbogbo orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti wá sọ̀rọ̀ padà sọ́lá ìyá wípé kó wá padà lọ sí lọ́dọ̀ àwọn ìyèmẹja kó wọnú odò lọ kó lọ bá olórí ẹja fúnra rẹ̀ wípé kó dìde ìrànlọ́wọ́ sórílẹ̀-èdè nàìjíríà kí ló sọ báwo ló ṣe sọ kí lọ́lá ìyá fi dá padà ẹ wo fọ́nrán yìí. mo fi àsìkò yìí kí gbogbo ojú tó ń wò mí àtọmọdé àtàgbà ọ̀rọ̀ tí mo wá sọ mo wá sọ̀rọ̀ lórí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ni mo dẹ̀ wá tún sọ̀rọ̀ lórí Yínká TNT bàbá wa Bọ́lá Ahmed Tinubu nígbà tí wọ́n fẹ́ dé ipò president nítorí àwọn nǹkan tó ti ṣe fún mi lórí ọ̀rọ̀ ẹ̀tì yìí revelation wá bá mi wípé kí n lọ ṣe báyìí báyìí fún wọn ní beach mo dẹ̀ lọ mo lọ ṣe lẹ́yìn tí mo ṣe tán ọ̀pọ̀lọpọ̀ èébú èpè gbogbo ẹ̀ ni mo gbà ṣùgbọ́n mi ò fi taratara bínú àbí ṣe bákan sí mo ti mọ̀ pé irú ẹ̀ gbọ́dọ̀ wáyé torí ẹni tí wọ́n nífẹ̀ẹ́ sí ni mí láti ipasẹ̀ eré tí mò ń ṣe àwọn tó hàn dé expect irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa bá wọn lójú pé ká kí ló dé kí ló sún ọ láyà débi irú nǹkan báyìí irú nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ yẹn èpè àti eégún tó wá ó máa wá láti ọ̀dọ̀ àwọn parties tí wọn kì í ṣe party tí bàbá wa ti jáde wá ó dẹ̀ tún máa wá láti ọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n ní ìkùnsínú kan àbí méjì gbogbo yín pátá lè ráìtì o kò sẹ́ni tó jẹ̀bi mi kò sẹ́ni tó jẹ̀bi mi o mo pe ilé right tó bá jẹ́ pé ńgbà tí bàbá wa wọlé tán eku wa ń ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ gbogbo ẹ̀yin tẹ́ bú mi pátá ẹ máa máa wà reduced mi nínú èébú mi ẹ tún máa máa nífẹ̀ẹ́ mi sí i ṣùgbọ́n ńgbà tí expectation yín tiẹ̀ ò rí bẹ́ẹ̀ ẹ tún ń pè mí mo tún rí aláàtì káàtì ẹ̀gbà pé aláàtì méjì náà ni mò ń rí láti fi iṣẹ́ mi mò rán láti owó láti ọ̀dọ̀ ọrú yín mo dẹ̀ rán láti èpè lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan ẹ ò jẹ̀bi o aráàlú ń sunkún aráàlú ń ké òun ló fa gbogbo eléyìí tínú fi ń bí everybody àtàwọn ọmọ nàìjíríà tó wà nílùú òyìnbó they are not happy with the situation with the present situation wọn á fẹ́ bá bàbá wa Tinubu sọ̀rọ̀ dádì èmi ò jẹ̀bi ipa tèmi kó nígbà tẹ́ fẹ́ wọlé pírẹsidẹ́ǹtì o èmi ò èmi ò bínú sí mi ò dẹ̀ rìgírẹ́tì ipa tí mo kó torí pé ẹ̀yin náà ti ṣe nǹkan fún mi ní nǹkan tó la ẹ̀mí lọ ṣùgbọ́n mo fẹ́ sọ nǹkan kan fún yín ní àsìkò yìí inú aráàlú ò dùn ń sunkún expectations wọn wọn ò rí látọ̀dọ̀ yín èmi dẹ̀ mọ̀ pé ẹ̀ ń try gan-an ẹ̀ ń gbìyànjú gan-an ṣùgbọ́n ẹ̀dìyẹ nìyí ẹ̀dìyẹ nìyí ìtumọ̀ tẹ́bi jẹ́ ẹ̀dìyẹ ni pé mi ò bú yín o dádì ẹ̀dìyẹ ń làágùn ìyẹ́ ara ẹ̀ ní o jẹ́ ẹ̀yin lẹ́dẹ̀fà tí àgùntẹ́dìyẹ ńlá yẹn tí wọn ò fi rí níta gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ àǹtí yìí tí ẹjọ́ ń ṣiṣẹ́ wọn ò jẹ́ kí iṣẹ́ yín yọ ẹ̀yin ẹ̀dẹ̀ fà tí wọn ò fi jẹ́ kí iṣẹ́ yín yọ táwa oní tíátà bá fẹ́ ṣeré a máa ṣe nǹkan kan tó ń pè ní audition a máa kó síta a máa lọ sáwọn institutions tí wọ́n ṣe theatre art àbá máa lọ sọ́jú gbogbo a máa kéde síta wípé ẹni tó bá fẹ́ nífẹ̀ẹ́ kópa láti nu eré tá a fẹ́ ṣe kó máa bọ̀ ká ká ṣe audition fún un ẹ̀yin fún ara yín mọ̀ra yín nínú political circle tẹ́ ẹ̀ bá mọ̀ra yín ẹ̀ ò ní mú irú Wike kó lọ di Àbújá mú tó dẹ̀ ń ṣe ribiribi bẹ̀rẹ̀ fẹ́ kẹ́ tó rántí Sanusi Soludo ex Central Bank governor Sanusi Soludo gbogbo ọ̀rọ̀ tó sọ lẹ́yìn tó kúrò ní ipò tí wọ́n yọ gbogbo ẹ̀ pátá ló mú ọgbọ́n jáde ẹ bá look into àwọn ọ̀rọ̀ tí màá yẹn sọ kẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀ ó dàbí ẹni pé ẹ bí ara sí o bàbá wọ́n á fi àsìkò ibẹ̀yìn ẹ lọ fọ́ọ̀mù monitoring team kò sí nǹkan tó bá rí tẹ́ bá fi ọmọ bíbí inú yín sí national monitoring team tó máa ma tẹ́yìn bá ti àsáyìn iṣẹ́ síta tẹ́ bá ti fìyàn sípò gbogbo sectors pátá ló yẹ pé ẹ máa monitor kì í ṣe pé kẹ́kàn believe pé mo ti yan lágbájá mo sọ wà láàmú ìyẹn ti kúrò ń bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ tí kúrò ń bẹ́ẹ̀ kà fún àpẹẹrẹ lórí ọ̀rọ̀ palliative ẹ̀yin náà rí ibi tẹ́ bára yín yúùtù ló lè ṣe yúùtù ló lè ṣe kẹbi yúùtù lọmọbìnrin tó kó yàrá ìyàwó yẹn jẹ tẹ dáṣẹ bí a fún. owó tó rẹ́ẹ̀dì owó ti rà àti pé owó tó ti fẹ́ ẹ̀fẹ̀ lọ́sàmọ́ náà sùn yẹ jà á lọ owó tó ẹ̀fẹ̀ lọ́gbẹ̀ẹ́sẹ̀.